ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ kú ojúmọ́ o ẹ kú déédéé àsìkò yìí o gbogbo ìgbàkigbà tí ẹ bá wà níbi tí ẹ wà yẹn ẹ ẹ tẹ́tí kẹgbọ́ o kẹ̀dẹ̀ bá mi kẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà fídíò yìí ọlọ́run ni mo fi bẹ̀ yín o gbogbo yín pátápátá ẹ bá mi ṣíà ẹ ilé tó lọ o ẹ sọ fún gbogbo ọmọ Yorùbá tó bá wà ní ilẹ̀ Haúsá pátápátá wípé kán kó ẹrù wọn báyìí kán máa lọlé àwọn àwọn Fúlàní herdsmen wọ́n ti fún wa ní forty eight hours láti fi ìlú wọn sílẹ̀ ká padà síbi tá a ti ń bọ̀ ṣé mọ̀ páwa náà ti dájọ́ fún wọn wípé kán kúrò ṣé mọ̀ pa ti ní kán kúrò nígbà tí haúsá tí fúlàní bá da ìdí ọmọ yorùbá sílẹ̀ tó bá ní èmi á ti dóyìnbó yorùbá èmi á dóyìnbó yorùbá tó ń dẹ̀ ń ṣe wá ní ìṣekúṣe tí gbogbo yín ń wò yorùbá ronú yorùbá ronú ẹjọ́ mo fọlọ́ọ̀bẹ̀yìn ọ̀rọ̀ ronú kọ́ ló ṣẹlẹ̀ yìí ẹ má ronú ẹ má ronú ọ̀rọ̀ ronú kọ́ ló ṣẹlẹ̀ yìí action action ti bẹ̀rẹ̀ ẹ dìde báyìí gbogbo ọmọ yorùbá tó bá wà ní ilẹ̀ haúsá ní ilẹ̀ haúsá ló wà ní tètè because wọ́n ti fún wa ní forty eight hours pé kí gbogbo yorùbá tó bá wà ní ọ̀dọ̀ wọn kọ́ kẹ́rù kan kúrò ní ilẹ̀ ní ilẹ̀ bàbá tiwọn náà báwa náà ṣe ní kọ́ kúrò lọ́dọ̀ tiwa àwọn náà ti ní ká kúrò bẹ́ẹ̀ ti níjọ́ tí ariwo ìjà yìí ti ń ṣẹlẹ̀ ìwọ tó bá jẹ́ ọmọ kan tí ò kí ń ṣọmọ àlè ó yẹ kó ti máa palẹ̀ ẹrù ẹ mọ́ ó yẹ kó ti mọ̀ yí pé ibìkan ni gbogbo wàhálà lásìgbò yìí ibìkan ló máa padà end up sí ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa ẹ yorùbá ẹnu wọn ò kò àsìkò yẹn kọ́ leléyìí o èmi tí ẹ̀ ń wò yìí ni wọ́n ń pè ní ìyá àdúrà ẹ ìyá àdúrà arékè má ṣe ẹ̀gbọ́n Sunday Ìgbòho Sunday Ìgbòho rán mi sí yín ó ní gbogbo ó ní ìṣọ̀kan gbogbo ọmọ yorùbá ó ló jẹ òun lógún ó ní kí gbogbo wa parapọ̀ ká ṣera wa nìkan gbogbo bí àwọn èèyàn ṣe fẹ́ dájà sílẹ̀ láàrin Sunday Igboho àti àti Ìbà Gani ṣe rí i pé ọgbọgbọ́n ọgbọgbọ́n ló ń lò pé ìjà ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin ẹ̀gbọ́n àtàbúrò láàrin ọ̀gá àti ọmọ ẹ̀yìn ẹ̀gbọ́n o gbogbo yín pátá ẹ bẹ̀rẹ̀ sí ṣíà fídíò yìí o má sẹ́fíṣì o má jẹ́ kí àwọn èèyàn yìí kú láì jẹ́ wípé wọ́n gbọ́ nípa ẹ̀ ẹni tó bá wá gbọ́ wípé kóun kúrò nílé onílé kóun máa lọ lé òun tó bá kọ̀ tí ò bá lọ problem tiẹ̀ nìyẹn gbogbo ọmọ yorùbá ẹ dìde ààyè rìbá yé ìdè gbígbé ẹnu wa òkò ẹnu wa òkò ìjẹ́kẹ́nu tiẹ̀ náà kò mọ tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ má ṣe kò ń ta ẹ má ṣe kò ń ta yorùbá ẹgbẹ́ ẹ̀ tẹ́jọ wà lẹ́nu iṣẹ́ má kó bá wọn má gbàṣẹ́ lọ́wọ́ wọn má gbàṣẹ́ lọ́wọ́ wọn má gbàjẹ́ lẹ́nu àwọn èèyàn lọ nísìnyí eléyìí tó mo ti ẹ̀ bá wá gbogbo yẹn kọ́ ni mo ti ẹ̀ bá wá báyìí ẹnu eléyìí tí mo bá wá ni wípé ẹ̀ ti lọ sọ fún àwọn èèyàn wa tí wọ́n wà ní òkè ọ̀yà wípé kóníkálukú kó ẹrù ẹ̀ kúrò forty eight hours náà fún ẹni wọ́n bá yọ dágà sí ayé àtijọ́ láti ẹ̀ ni wọ́n ń lo dágà ak forty seven ni wọ́n ń lò láyé sí ẹ kìlọ̀ fún gbogbo ọmọ yorùbá ẹ pè wọ́n wọlé o gbogbo ọmọ káàrọ̀ ògiri ẹ pa àwọn èèyàn wa wọlé o sunday igbòho ní ìṣọ̀kan wa òun náà bí tẹ̀lé mi sunday náà bí tẹ̀lé mi èmi lẹ́gbọ́n ẹ̀ ṣùgbọ́n lágbára jù mí lọ ṣùgbọ́n ẹ lọ sọ fún gbogbo ọmọ yorùbá tó wà ní ilẹ̀ haúsá lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ yìí ẹ lọ sọ fún wọn kó ní kálukú kẹrù ẹ̀ padà sílé ire o ire lójú owó rí ire lójú gbogbo ọmọ yorùbá máa rí ní gbogbo ibi tá a bá wà káàkiri orílẹ̀-èdè àgbáyé ìṣọ̀kan yorùbá ó ṣe pàtàkì èyí ni Sunday Igboho ń jà fún èyí ló fẹ́ fún gbogbo wa èyí ni ìrìn àjò yẹn ló máa fi move forward ní gbogbo nǹkan tá a bá máa ṣe ló máa ṣe ní ojútùú ẹ káàárọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kú òru gbogbo wákàtí tẹ́ bá wà níbi tẹ́ wà ẹ jíṣẹ́ tí mo rán yín share my video share share share.